O dẹ̀ ní ó dẹ̀ ní that tiktok ló gbé sí onítọ̀ kí àwọn èèyàn ti lọ ń gbé báwo lèèyàn ṣe máa kú tó ó tó ní thank you báwo lèèyàn ṣe máa kú tó máa gbé ibi tó ti tẹ́lẹ̀ nìyẹn sílẹ̀ ńlẹ̀ ẹ̀ tí ẹ̀ tẹ́ sórí orí ẹni tó kọ́ ògbódú nínú ilé yẹn ẹ wá sọ mátrasì sílẹ̀ bí to lo lọ ori oke mi. ẹ̀mí ẹ wá sọ mátrasì sílẹ̀ bí to lo lọ sórí òkè ẹ̀mí. E wá tẹ́ kíní ẹ wá gbé síbẹ̀ ẹ wá fọwọ́ pa lára bíi pé orí òkè ẹ̀mí ló lọ ẹ tiẹ̀ tẹ́ sórí bẹ́ẹ̀dì ẹ̀ kíláìbò ẹ tiẹ̀ tẹ́ sórí bẹ́ẹ̀dì ẹ̀ ìgbà tó dẹ̀ máa sọ́nà ó ní kú ó ní àìbìkítà ló pa ó fi ọkàn tọ́yàn ikú nǹkan tó pa nìyẹn ó ní fi ọkàn tọ́yàn ló pa tábà òyìn bá ní kán wo kán wo mátà yẹn dáadáa àti wọ àti ọkọ tó sọ̀rọ̀ tíyẹn sọ pé ó pé òun ní January báwo la ṣe mọ̀ pé ó sọ bẹ́ẹ̀ fún lóòótọ́ pé yẹ òní kò wá ṣó sọ pé ṣé ikú ẹ̀ ṣó sọ pé ikú òun fẹ́ kú ni tó ló pè January pé yẹn kò wá gba dọ́wọ́ ní kó pe lọ́ọ̀yà ṣé sì mọ̀ pé òun fẹ́ kú ẹni ó ti san gbogbo owó skul ọmọ tán ìwọ ẹ̀gbọ́n ìwọ àbúrò oníwọ̀n bí tẹ̀lé ìwọ ló mọ omi tó kú láyé Adu ilé tó fi sílẹ̀ adúrú ṣọ́ọ̀bù tó tún ní ṣọ́ọ̀bù ó wá sọ pé kọ́lọ́hún jọ irú ìyá yín jìyà ìyá yín sọ́fà o sọ́fánẹ́sì wo lọ ó ti ṣe nǹkan tó ọmọ ẹ̀ ẹ wá dúró ogún gbogbo pọ́pátì tó wẹ́wọ́ ilé tó kọ́ ẹ wo chọ́ọ̀chì tó ní òun ló ní chọ́ọ̀chì ẹ̀ kò sanwó òun ló dẹ̀ kọ́ chọ́ọ̀chì ẹ̀ kò sanwó lẹ́yìn owó nepa àbí owó náwó nọ́mà tẹ́ máa máa san ìkọ́tẹ́ bá ń pa chọ́ọ̀chì yẹn àwọn ọmọ yẹn ló sì ní kinní yẹn ó ní spiritual store tó ti ń tajà báwo ló ṣe máa sọ pé kọ́lọ́run rún ẹ lọ́wọ́ torí ìyá tiẹ̀ sọ́fà kò níjọ tó ń sin pé ìyá tiẹ̀ sọ́fà jọ kí ló kọ yẹ tó sọ́fà pàṣẹ ìyá ọmọ yẹn sọ́fà ni ó ti ṣe iṣẹ́ fún wọn jẹ bẹ́ẹ̀ ni ó ti ṣe iṣẹ́ fún wọn jẹ oníyà tiẹ̀ sọ́fà jọ báwo nìyẹn kí ló kàn yẹ nínú àwọn ọmọ yẹn ìyá ẹ sọ́fà jọ ṣáwọn ọmọ yẹn máa sọ́fà ni ó ní mọ́tò ńlẹ̀ ó ní ilé ó tún ní kò ṣe ó tún inú ilé tún wà lẹ́yìn ẹ̀yìn ilé yẹn o chọ́ọ̀ṣì tó dẹ̀ ti wà òun ló tún kọ́ lẹ́yìn owó oná àti bóyá wọ́n fẹ́ mú owó ọdọọdún tó bá mú wá tẹ́ ẹ máa máa san owó tẹ́ bá panu chọ́ọ̀chì yẹn ó yẹ kẹ́ ẹ mọ̀ pé àwọn ọmọ yẹn ìdá nínú owó yẹn máa máa lọ fọ́dọ̀ àwọn ọmọ yẹn àbí nínú àkáǹtì ọmọ yẹn fi sílẹ̀ ẹ lọ wo spiritual shop ẹ̀ ọjà kúnbẹ̀ ni ẹ lè lẹ́bẹ́ta ó ti sanwó skul àwọn ọmọ ẹ̀ sílẹ̀ lẹ́yìn oúnjẹ o ò dẹ̀ lè sọ pé kò sówó nínú àkáǹtì ẹ̀ kó tó kú ó ṣùgbọ́n ní báwọn ṣe máa sọ pé kọ́ ọmọ yìí má sọ́fà níjọ́ tí ìyàwó kú o lè ti sáré sọ́fà dẹ̀ sọ ọmọ kékeré yẹn ládùrù kan tí lédi yẹn ṣe sílẹ̀ kí ló gbé àwa sọ́fà gbà tí ìyàwó kú ò lè fi gba ayé bóyá àtàpátá ti dé lẹ́yìn ìyá wọn ó ti ṣiṣẹ́ fún wọn jẹ ìyá wọn ti ṣiṣẹ́ fún wọn jẹ pé àwọn ọmọ yìí ti wà níkàwé o kọ́lọ́hún fún ẹ̀tọ́ ọlọ́hun ti fún ẹ̀tọ́ pé àyà mi sọ bá ìyá wa. ilé gbìnrìngbìnrin ẹ wo ṣọ́ọ̀bù ẹ̀ ẹ lọ wo church tó kọ́ sílẹ̀. ó dẹ̀ tún yes ó tún ní shopping mall yes báwo ni ṣe máa sọ pé ah, ẹ̀mí sọ́fà o lórí àwọn ọmọ tí ìyá wọn ti ṣe nǹkan sílẹ̀ ó ṣe gbogbo ẹ̀ kó tó kú ló ṣe pé ọkọ ẹ̀ sì gbé àmọ́ bóyá ó sọ fún yẹn bí a kò sọ fún pé gbogbo pọ́pátì òun kó abó òun pojú tó báwo ni wọ́n ṣe máa sọ pé níjọ́ tó ń sin ẹ̀gbọ́n ẹ pé àyà ah, wa sọ́fà ọbẹ̀ kọ́ ọmọ yẹn tó sọ́fà mẹ́sì òun ọmọ yẹn fẹ́ sọ́fà nídàáwó ní ọjọ́ tó ti kú yẹn ó dẹ̀ ti ro sọ́fà nẹ́ẹ̀sì lé wọn lórí ó dẹ̀ ti sáré ro sọ́fà nẹ́ẹ̀sì lé wọn lórí ọkọ náà máa dáhùn kí ló gbé property jáde nínú ọ̀rọ̀ ẹ ó ní pé ẹ ó ní kí wọn á bọ òun mẹ́rin tó bá tó wá di lọ́la ìjà abẹ́lẹ̀ pé ẹ mo wá ní kó pe lọ́ọ̀yà mi ìfẹ́ mójú kó bá tiẹ̀ ẹni tó ti filẹ̀ láti seven years seven years ló máa wá pè é ṣé bẹ́ẹ̀ náà ló ṣe daft tó láwá pè é January kó wá bọ òun mójú tó kínní torí pé òun ẹ torí àwọn ọmọ ẹ ẹnu ọmọ ẹ ló ti gbọ́ngàn o ṣe pé ẹ close bẹ́ẹ̀ pé àmúdísánwó gbogbo ọmọ eh, scholarship fún ọmọ mi but thank God ó tètè ṣe nǹkan kan lé nígbà táwọn oníròyìn wa ó lé wọn dànù bí ajá because ó ní òfẹ́ kọ̀ọ̀kan òfẹ́ mọ̀ ó ti kú ó ti kú àwọn èèyàn bí ẹgbẹ́ kílódé náà ní kọ́ lọ sígbà tó ti kú kí wọ́n fẹ́ fi máa ṣe ó ṣẹ̀ṣẹ̀ Sunday tó kọjá ló dé ní àti Amẹ́ríkà ẹni ó kàn ó kàn complain pé ẹ̀yìn rohun ẹ̀yìn rohun wọ́n ti lọ sí wọ́n ti sin gbogbo èèyàn dédé sọ̀rọ̀ ẹ̀ ló ń sọ̀rọ̀ ẹ̀ ní dáadáa àsìkò tí ṣu èmi àti bá fi jiná tẹ wọn ò ní fi wá ṣe àwátì àsìkò tó yẹ kí gbèbí yẹn máa jẹ ohun ẹ líle ìgbà tí ò ti sin kankan has to come and take care of my property ìyẹn náà tún fẹ́ bí ẹyẹ ni ẹ bẹ́ẹ̀ tún gbà wọlé sí wọn torí property ẹ̀yẹn ti sáré wọ gbogbo yín lójú ó dẹ̀ ṣiṣẹ́ lẹ̀ tó bá sọ pé èèyàn wà ní títọ̀kà títọ̀ gẹ́yẹn try lórí títọ̀kà i love ah ó make owó ẹ̀ ó dẹ̀ rí ṣe lórí facebook lórí life. ó rí ṣe first travel ẹ̀ dubai ló kọ́kọ́ lọ mú rántí àwọn fans ẹ̀ ló kọ́kọ́ gbé lọ báyìí wọ́n dáwó fún lórí bíbáyìí lórí bíbáyìí ló ti ń sọ̀rọ̀ jọ yẹn lórí òun dẹ̀ fẹ́ dubai òun yẹn dẹ̀ dáwó fún ó sọ ah ṣóun lè lọ dubai lẹ́yìn yẹn báyìí ọ̀nà dẹ̀ ṣí lílẹ̀ fún lọ́sùn lọ́sìn lọ́sùn lọ́sìn lọ́sùn lọ́sìn ìgbà tí ò tí ì jẹ kankan tí ò tí ì rìn kankan àwọn yóò mọ o torí mo máa ń fọlù ẹ àwọn yóò mọ ọjọ́ kan mo ti fọ̀rọ̀ ẹ ṣe ẹsàmù fi hàn kan nípa ọmọlédè ègbìn ìgbà tó máa ṣe gbà ẹ ó máa máa ṣọrọgù nísìnyí báyìí kò ṣọrọgù tó bá ti tàn báyìí àwọn france ẹ dé tó bá ti dé báyìí àwọn france ẹ dé àwọn tiẹ̀ lọ bá ìgbà tó gbọ́ wọn tó wà ní ṣọ́ọ̀ṣì ẹ lásán tẹ bá rí ìgbà tó dé ṣọ́ọ̀ṣì yẹn half of ṣọ́ọ̀ṣì ẹ ló wọn máa bọ ọmú ni àhàhà ah, ah, èèyàn gbọ̀tọ̀ wọn tó ń ràn lọ́wọ́ ìlú àbó máa sọ nílùú òyìnbó lọ́wọ́n tó ọ̀hún lọ́wọ́ wà owó tẹ̀ fún mi òun ni mo fi ràn wọ́n eléyìí lọ́wọ́ o kò jẹ́ abáramóore jẹ ó wá ṣiṣẹ́ sílẹ̀ tán kò dẹ̀ dúró jẹ́ nìyẹn ọlọ́run á jẹ́ pé torí mo lè ṣe mo fẹ́ ṣe bí ìyá kò lè dàbí ìyá má ṣe bí bàbá kò lè dàbí bàbá ohun tó fi sílẹ̀ tó maintain ẹ̀ ẹlòmíì ò lè maintain ẹ̀ bó ṣe maintain ẹ̀ ilé yẹn ẹ fún ẹlòmíì ọmọ ọmọ pé tó nílé bá kú ó yẹ kọ́kọ́ ó yẹ kán ó yẹ kán kù ó yẹ kán máa maintain ó ṣàwa náà ó dèmi àtọwọ́ bá kan mi tá a dìjà àti dé àmì gbójú kò bẹ̀ kọ́ mọ̀ rò pé bóyá ogún kan wà tí wọ́n fẹ́ wá jẹ́ nbìkan because ẹni tó ẹni tí ẹni tó fogún lẹ̀ kò dàbí ẹni tó gún gbè kò ṣe gbogbo èèyàn lógún máa ń gbé àwọn kan wà tó gún òkè ń gbé wọn àwọn kan wà tí ogún òkè ń gbé wọn nítorí ìhà tí ìyá àwọn gan kò fẹ́ ẹni tó lógún yẹn òun lógún òṣè ń gbé wọn bàbá tí lórúkọ ẹ takú ti Jésù bàbá yẹn sọ̀rọ̀ ẹ jẹ́ ká gbọ́ kàn sínú bàbá yẹn sọ ẹ jẹ́ ká kọ nínú fídíò bàbá yẹn. ìwọ lọ ṣùgbọ́n. ẹ jẹ́ ká gbọ́ ìkọ́nù bàbá Takuti Jésù. kò jẹ́ ká mọ ibi tá belongs to. Mm. sọ mhm. ẹjọ kí ló dé tí fọ́tò yára lọ́wọ́ yín láti pòtì sórí mídíà ẹlòmí ò fámìlì ẹ kú kò celebrate yẹ o rẹ́sìpì sí lédi yìí ó rẹ̀ níbí. nígbà tí ọlọ́jọ́ bá dé báyìí àmọ́ wá dárò òtítọ́ ọ̀rọ̀. ẹlòmí ò fọ́lù ẹ̀ rí o ṣùgbọ́n fọ́lù rẹ́sìpì sí ẹ̀. bí wọ́n gbọ́ bí wọ́n gbọ́ kí ló dé báwo sọ tiwa lọ́jọ́ tí mo ti ń kígbe. gbogbo ẹ̀yin ìyá àdúrà rẹpẹtẹ bẹ́ẹ̀. yóò òkèlè gbígbẹ tòun ti àlàáfíà ó sàn ju ilé tí ó kún fún àbọ̀ pa màálù mhm. tòun ti wàhálà lọ arákùnrin àtàrábìnrin ó bà mí lọ́kàn jẹ́ mo ti ní ọgbẹ́ ọkàn mo ti sunkún sínú láàárọ̀ ìdarí pé ṣé báyìí náà ló yẹ kó tán ọ̀pọ̀ sọ pé ikú ẹlẹ́gbẹ́ ni èmèrè ni àjẹ́ kan ni oṣó kan ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n lè pa àwọn wòlíì tó ń lára rẹ̀ ló pa á hmm. ẹ jẹ́ ká ronú jinlẹ̀ o gbogbo aláṣọ funfun ẹ jẹ́ àrònú jinlẹ̀ tá a pera wa lọ́mọ lẹ́yìn Kristi ẹ má jẹ́ ká gbàgbé ìwé ìrere Mark eight thirty six nítorí pé èrè kíni ó jẹ́ fún ènìyàn tó jèrè gbogbo ayé tó wá sọ ẹ̀mí rẹ̀ nù nípasẹ̀ ẹni tí onítàbí kíni yóò fi ṣe pàṣípààrọ̀ ẹ̀mí rẹ̀. oríṣiríṣi àwọn fídíò rẹ̀ àwọn fọ́tò rẹ̀ tó ẹ àrònú sọ̀rọ̀ mi láàárọ̀ yìí o. so ṣe ti rí bẹ́ẹ̀ yẹn bàbá yẹn sọ̀rọ̀ ṣùgbọ́n òun èèyàn lórí péjì wọ́n fẹ́ bú wọn pa mi àdìrí ti ṣò yẹn pé kí ló kàn bẹ́ẹ̀ kíní kan kíní kan ó dẹ̀ sọ̀rọ̀ lóòótọ́ ohun tó pa amúrẹ́ ní kejì ó yí òun ó ti kó òun àti ọlọ́run sìn so fún ẹ̀yin èèyàn tí mo rò pé mo ti pass message wa díẹ̀ lẹ́ni fún nípa kéèsì yábejì tí mo mọ̀ pa ẹ̀ díẹ̀ mo ti pass kéèsì yẹn so ẹ̀yin tẹ́ bá tún fẹ́ gbọ́ yòókù òun yòókù àtújáde wọn a máa tún sọ but kéèsì tó wà nílẹ̀ òun sọ fún yín yẹn lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí kò release ọ ti fún ní bail condition kò dẹ̀ kò dẹ̀ fẹ́ gba bail condition so scholarship ti wà nílẹ̀ bí àwọn èèyàn mi lọ ó wà òun gan ẹ mọ̀ yẹyẹ ọtúgán sọ lórí iṣu ẹ níjẹta ṣẹẹsì bẹ́ẹ̀ ni pé mo máa bẹ̀rẹ̀ sí fún ọmọ yẹn ní ṣé twenty ten thousand stop my pre sixteen years ṣé ti gbàgbé ó náà fún wọn ní scholarship náà ó fún wọn sí ká eléyìí tí mo lè sọ yẹn mú bàbá àbèjì náà ṣàti sọ mí báyìí pé àwọn ti parí ìjà á ya ogbe lẹ́nu ẹ̀ ẹ ṣàdé gbọ́ kò sáà yẹn pé gbogbo kọ́tẹ́ ń gbọ́ tí mò ń sọ mi lọ gbé proof wá fún yín ṣó ti yé yín gbé condition wọn ni mo sọ fún yín yẹn tí wọ́n sọ fún mi wọn ni mo sọ fún yín yẹn ṣó ti yé yín so fún ẹ̀yin èèyàn tẹ́ tẹ́ rò pé bóyá ah ó yẹ kán ṣe àyẹ̀wò òkú ó yẹ kán ṣe àyẹ̀wò òkú àwọn tó ó yẹ kán sá kán sá díẹ̀ náà fún àyẹ̀wò òkú gbà tó jẹ́ pé wọ́n ní kán ṣàyẹ̀wò òkú ń sìn Please don't play this outside. Okay. Okay. That, that she was the one that threw him and his two daughters out late at nine and took their baby away. Oh. No. That she was the one that